الحمد لله رب العالمين ان الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد لقد الإيمان أحييكم بتحية تحية مباركة السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله أما دوك كلام الحمد لله أقول فلان وبوا ọba tí ó tún sọ́wà jẹ́ àkókò yìí ọ̀fà rẹ̀ sí wá ọba ọlọ́ọ̀bà ìdàṣọpẹ́ fún àwọn mí ń bẹ lẹ́ni tí wọ́n bẹ lórí ààrẹ tọ́nà ọba wà fi ààrẹ sí àwa adúgbẹ́ fún ọlọ́run ọba wa gbogbo àwọn táàrẹ ń ṣe ọlọ́mbà òun sàn adúgbẹ́ fọ́lọ́run ọba lẹ́ẹ̀kan sí ó sì jẹ́ ká wà láàyè

tí gbogbo àwọn tó bá ti ẹ̀kọ́ sí tó fi di ojú ẹ̀sán a máa tẹ̀síwájú nírọ̀lẹ́ èlé níbi tí adé nírọ̀lẹ́ àná òun náà sì ni ṣọ́rọ̀tò Ibrahim ayà 27 iná lọ parí lánàá ọ̀nà àmọ́ ọlọ́run a máa bẹ̀rẹ̀ ayà 28 lónìí tí tí ó fi dé ayà àti pọ̀. Àwọn ayà yìí, kí làwọn ọ̀pẹ́ tó kó sínú? Nínú àwọn ọ̀pẹ́ tí ayà yìí kó sínú, òun náà ni bí àwọn kèfèrí bí wọ́n ti fọwọ́ kó orí ọlọ́wọ̀n ọba mọ́lẹ̀ tí wọ́n ń pe àwọn ìlọ síbi òkùnkùn lọ́sàn-án àti lóòrò tí wọ́n yẹ tí wọ́n wò àti bí ọ̀nà bọ́bá lè gbọ́rá ó ti tèrè rí ìyà fún wọn àfà ikú wọn làìmáwọ̀ná nínú àwọn tánà gbéyàwó lónìí kí lọ́fà ọlọ́run bá látara pé wọn ò ọba nìkan ṣoṣo wọ́n ń da àwọn òmí ìpapọ̀ mọ́lọ́wọ́ ọba níjọsí bákanáà a tó máa gbéyàwó lójú lọ́lọ́wọ́ ọba lè fẹ́ látara àtẹ́ rẹ̀ bọ́ọ̀ bá sì ó sì dẹ̀ra fún aláyé ẹgbàkọ́lẹ̀ ń bẹ mọ́ ọkọ̀ọ́lé ọkọ̀ọ́lé ọkọ̀ọ́lẹ̀ bá ń fún mọ́tò

tí dẹ̀rà ní apọ́ bó ṣe dá sámà bó ṣe dálẹ̀ bójú sí ọ̀rọ̀ sórílẹ̀ tí ń kúrúkú ìjáde lónìí ràrá àti bí ọlọ́pàá bá lè dá ọ̀sọ̀ lékẹ́ ọlá bó ṣe dá àwọn ibùdó fún wa tí àwọn ọkọ̀ ojú omi rìn bẹ́ẹ̀ bó ṣe dá odò fún wa tó ti pé àfin sọdá láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè mìíràn àti bó ti ṣe níwọ̀n fún wa tó mò ń yọ lójoojúmọ́ tó sì pa ń yọ lójoojúmọ́ tí wọ́n sì kọlọ́ra wọn lókè sánà kaná nínú àwọn sáwà pé yẹ̀ nínú àwọn ọ̀tẹ̀rọ ọlọ́run o àti bọ́lọ́run bọ́ba lẹ́kẹ́ láti lóhun sí gbogbo àwọn ọ̀tẹ̀rọ ikú wa àtìlé àtàn àwọn sáwà pé yẹ̀ olóòrùn lórí ọ̀tẹ̀ ọlọ́run ọlọ́run bọ́ba lẹ́kẹ́ láti báyìí pé أعوذ بالله ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار ọlọ́run ọbẹ́ ní àlàmùtárọ̀ gbogbo bí tàbá ti rí gbólóhùn yìí àwọn olùmọ̀ wọ́n fi mọ̀ ara wọn lórí gbólóhùn yìí pé tàbá sọ pé àlàmùtárọ̀ sí àlẹ́bì ládójú ọ̀rọ̀ kọ́ ní lóhun nìkan àbí ànẹ́bíwa Muhammad sallallahu àti àdìhún rẹ̀ lápapọ̀ àbí gbólóhùn yìí kò tí ẹ̀bá nẹ́bì wí rárá àwọn àdúgbò rẹ̀ ní bá wí àwọn olùmọ́ ní pé sọ́rọ̀ bá wá báyìí mẹ́tẹ̀ẹ̀ta náà ni máa ń já sí ṣùgbọ́n bí ṣe máa ń wá yóò di sáàmì pé wò ní ìṣẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta lápẹjúwe ọlọ́run bá sọ fún wa nínú ọ̀fẹ́ náà ọ̀rọ̀ ni pé yá ayé ànàbí ìdá àtọ̀ فطلقوهن لعدتهن وأحصوا العدة يا أيها الذين طلقوا Ọlọ́run ní mo pè rí ànábì, ìdàmọ̀ lákútùmù nìsáà, tẹ́ẹ̀ká kọ obìnrin sílẹ̀. ọlọ́run ọba sọ pé ìdásọ̀ lákòótà. irú ayé yìí ń bá nàbí wí ìsìn bá ogun àdìmú mọ̀ kìí sànẹ́bí nìkan ṣùgbọ́n àdìsí sọ ìnàbí yìí sallallahu alaihi wa sallam wọ́n máa náà lèlè òmú ànẹ́bí lọ́lọ́run bá dojú ọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ ṣùgbọ́n nìkan gbogbo wa ní báwí yá ayọ́ nàbí ìdáàbọ̀ lákútó ọkọ̀ ìrí ànábì tẹ́ bá kọ obìnrin sílẹ̀ fàtọ́lù fún òhun ní ọ̀pọ̀ ìkọsílẹ̀ tẹ́ kọ obìnrin sílẹ̀ ẹ kọ wọ́n sílẹ̀ pẹ̀lú ìdá wọn ni. Ṣé kí ó ka ìdá yóò pé òun náà ní rírí ẹ̀jẹ̀ obìnrin ó pé mẹ́ta. Ọlọ́run bá fẹ́ bẹ̀rẹ̀ oníyá ayọ̀ nẹ̀bí oníyá ayọ̀ àgbàjẹ̀ náà amọ́nú yá ayọ̀ nẹ̀bí àtẹ́bìrì ọlọ́run bá dojú kọ. Ṣùgbọ́n kò ní ìdáàtọ̀ ìdákótà ìdáàtọ̀ ìdákótó àwọn olùmọ́ ní pé irú ọ̀rọ̀ yìí ìfànẹ́bì ti bá gbogbo àwọn ọmọ ṣùgbọ́n àyà mi ọlọ́run ó dojúkọ ànẹ́bì kò sì bẹ́ẹ̀ lómi ìgbà ànẹ́bì náà mi ń báwí ọlọ́run bá nígbà aláàmúlẹ̀ ṣẹ́rà lápá sọ́dẹ́rà àwọn aláti ọyá agbáyà rẹ wọ̀rọ̀ bá àná àǹkà wíjẹ́rọ́ àwọn àbọ̀ tó gbogbo àwọn ohun tó máa fi ti àwọn ọlọ́run abọ̀ kókò nínú gbáyà náà irú ayà ni àádé ilẹ̀ tòótọ́ ìnàbí ìsọlọ́lọ́ àbọ̀sọ́lọ́ pàpọ̀ وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى لم يجدك يتيما فآوى تنتو بيجي فاري آية للنبي صلى الله عليه وسلم nígbà tó bẹ́ dórí tó bẹ́ parí lọ́lọ́wọ́ bá tẹ̀ tó sọ ní sọ ohun tí ó máa bá àwọn àwọn ọmọ náà wípé fa'ammaniyasima fàlà àtẹ́kọ́há ó rí àwọn ọmọ orúkà fàlà àtẹ́kọ́há má fi jẹ́ nìkan tó ẹ̀kọ́ ma lé wọn áàdì ilẹ̀ ááyà lílè òmó yahunmu nàbí wọ òmùmátì in bá nàbí gbogbo ìyàwó gbogbo àdìwọ́n máa rẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n bọ̀ ayà yìí èyí ti bẹ̀ wájú wà yìí ọlọ́run bá ní pé àlàmùsáàmà ìrí àlẹ́bí ọwá rí ní àwọn olùmọ̀ ní pé láti àbá ti wọ́ bẹ́ẹ̀ tí ìṣìmà ìṣìmà aláì ó ní ojú méjèèjì ojú àkọ́kọ́ àwọn kan ní pé ànẹ́bì ìṣẹ́ ni wọ́n bá rí òun ojú kejì àwọn kan ní rárá báyìí òun wọ ohun mọ́tò òun àtàwọn àlúmọ̀ rẹ̀ lẹ́yìn àwọn olùmọ̀ ní náà rí Ọ̀wá rí ní èrè ànẹ́bì, ọ̀wá rí ní wọ́tọ́ nǹka ọlọ́run. Ilẹ̀ lọ́dí nẹ́gbẹ́jẹ́lú ní mẹ́tọ̀lọ́ ìkùkùrọ̀. Ẹ̀wà rí àwọn tó ṣe pé ìjẹ̀rọ ọlọ́run tọ́lọ̀mọ́ bá ṣe fún wọn. sí ìmú orí ọlọ́ wọ́n ní ayà lè àárín mọ́kà àwọn ará ìlú mọ́kà ní gbálọ́ torípọ̀ náà bá sọ àlẹ́bí ó sọ ọ̀kalẹ̀ sáàrin wọn háàdì ní ilé ìmà ìdẹ̀ra sọ بدلوا نعمة الله كفرا بدلوا نعمة الله كفرا orí nídẹ̀ra tí wọ́n àìmórí ni wọ́n rí sí pé àà ẹni náà dé tó wá jà ní wárú ohun tó bá ti jẹ́ fún orí tó bá ti sọ kalẹ̀ síbì kan táwọn kẹfà sí orí kébí ìbàjẹ́ lórí ayà ìpàwọ̀ لم تر إلى الذين بدلوا نعمة الله كفرا لم تر إلى الذين بدلوا نعمة الله كفرا أوامين gbogbo ẹni yóò tá a bá ṣe ìdẹ̀ra fún kàkà kó rí nídẹ̀ra ọ́sà ìkórè pẹ̀lú ìdẹ̀ra náà ẹni ọ́sẹ̀ ẹ̀kún tó lè fẹ́ obì méjì tó lè kó bí mẹ́ta ọ̀wá lóbi ìrẹ́fẹ́ ńlé gbogbo àwọn ọmọ ṣùkú níwọ̀n bá sùn níwọ̀n sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé àá ọmọ ti dápé alhamdulillah ayà ìjíká rẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ṣe pé ọlọ́mọ bá ń fún ní ìjẹ̀mú ìjẹ̀mú ń jára lọ́wọ́ awó sùsù ló ní àà ah, ṣe báwọn ẹgbẹ́ ni ni wọ́n gun mútó 10 million ṣe báwọn ẹgbẹ́ ni ni wọ́n gun mútó 10 million láti ṣe èyí ti jáyé àtà ọ̀kadà ní ìgbowó mẹ́ra á sọ pé máa kírun ìrún kọ́ ìrún ní lámúsára yẹ́lá ní ní bá ti òun ní màtàlọ́ ọ̀rìn kúkúrọ́.

tọ́lọ́wọ́ bá fi mọ́sálásí ìpè báwọ̀ bá sí láyé mọ́ wọn yóò sì máa ti jẹun bẹ̀rẹ̀ tọ́lọ́ láàdà ní wọn tó lọ ìṣòro ṣùgbọ́n kàkà káwọn tó rí gẹ́gẹ́ bí ìdẹ̀ra wọ́n rí gẹ́gẹ́ bí ìnira wọ́n jí ìdẹ̀ra lọ́wọ́ ọba tọ́lọ́wọ́ bá ṣe fún wọn wọ́n jí gẹ́gẹ́ bí àìmọ́re gáà àìmọ́re ló ṣe fún wáyé àti báwọn mọ́sálásí ẹ̀fà máa tàtàlá tún bẹ́ẹ̀ tàbí lè pé a máa ṣe mọ́rí nàbí ilẹ̀ lọ́dọọdún ohun lápé àwọn ohun máa lọ́pẹ́ kọ́ọ̀lá lọ́wọ́ kọ́ọ̀lá rọ̀ṣùn ni wọ́n máa wí ádá bẹ́ẹ̀dẹ̀rù ní mọ̀tànlọ́hí ìdẹ̀ra tọ́nà ọmọ tẹ́ fún ọmọ nínú tó tó wá kúrú jù tọ́lá bá sọ ìjẹra fún yà tọ́wá sọ ìjẹra náà sí àìmóore tọ́ sọ ìgbàgbọ́ náà sí àìgbàgbọ́ yóò tó máa wá polongo àwọn èèyàn lọ síbẹ̀ wà á ọmọ àìkúnlé tí ń pè àpín ẹyẹ rẹ̀ sí sọ wọ́n máa sọ àìmọ́re yìí wọ́n máa sọ fáwọn àwọn èèyàn wọn wọ́n máa tẹ́ lẹ́tọ̀ fún wọn lọ sí àláà lọ náà ilé ọ̀nà ń pẹ̀lú dára ìbàwá dára ìhàlẹ́ ilé ìparun wọ́n máa sọ ilé ìparun yóò máa sọ ọ́ tẹ̀sọ́ fáwọn èèyàn ọlọ́run bá ní pé jahannama sọ ọmọ dára ìbàwá òun ni jahannama wọ́n máa fi àwọn èèyàn wọn lọ sínú ní ẹjẹ́ jahannama eléyìí ni wọ́n máa pọ̀ wọ́n sí pé ẹ̀sùn òun ẹ̀há ẹwà wọ́bẹ̀ wọ́n bí ń sẹ́lẹ̀ pọ̀rọ̀ ìmẹ́ta àti ìsọ ìlú ó burú láti wọ̀ àwọn olùmọ̀ wọ́n ní pé kí lọ́kùn sábà bí

ọlọ́run jẹ́ àjẹjà ó sọ náà bá ń pẹ̀lọ́ lọ́jọ́ náà lọ́jọ́ náà ní àlòkú ń bà níbi bọ́ọ̀lẹ̀ sọ́lọ̀lọ́ àlòsọ torí pé wọ́n náwọ́ sókè sọ́dọ̀ ọlọ́run ó ti kàwé kóhun wo àlòkímbà àlòkímbà bọ́ọ̀lì ti kààrẹ̀ àbúbáfẹ́ ìgbé ọwọ́ bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ pé kíkẹ́ kíkan àníbi náà lọ yẹ ọ̀yẹ́ wúwọ́ àwọn ò lè sọ kí làníbi sọ níjọ́ náà ó ní pé rí ọlọ́run táwọn eléyìí fẹ́ tẹ́ sójú ogun yìí àtúrẹ́nì tẹ́sán tí ọjọ́ sì fún ọmọ lórílẹ̀ táwà tó bẹ̀ ká sọ rẹ̀ ó sọ lọ́wọ́ ìpínlẹ̀ tó bẹ̀ fún sọ rẹ̀ táwọn eléyìí fẹ́ ẹgbẹ́ fóògùn yìí lọ ọ̀ ìgẹ́tẹ́ńlẹ̀ tí ọjọ́ sì tí ó sì ìsìlámù yìí mọ́ àwọn akọgun náà tó bẹ̀ á ní ọgbẹ́nu ẹ̀ sọ́hùn wọ́n ẹgbẹ́ yẹn lọ tó sọ rẹ̀ ọlọ́run bá sì yára yára dá lóhùn pé àwọn ará ọmọ ogun màláíkà inú ẹ̀ láàrin sí wọn khamsata alaa min al-malaikati musawwimin ọlọ́run bá ní pé àwọn màláíkà 5000 láàrin tó méjì ogun bá jẹ́ kẹfẹ́ oríkẹ̀rin nídà ní ọ̀rẹ́ ni ó múdà lọ́wọ́ ìdà níkẹ̀rin yí ẹ̀sọ́ bá rí báyìí orí rẹ̀ ti bọ́ọ̀lẹ̀ yí ẹ̀sọ́ bá rí báyìí orí rẹ̀ ti bọ́ọ̀lẹ̀ ìdà ni wọ́n rí ọ̀rẹ́ ni ó múdà lọ́wọ́ torí pọ́nà wọn bá ṣe àwọn mùsùlùmí ó ṣe wọ́n láti lójú ogun bá jẹ́ ó ní sẹ́ bá gbìyànjú àwọn ọlọ́wọ́n ọba á sẹ́ndì màláíkà 3000 múnzàbí tí wọ́n sọ̀kalẹ̀ wá báyìí tẹ́bá tó gbìyànjú sí a sọ wọ́n di 5,000 5,000 lọ́wọ́n bá sọ̀kalẹ̀ lójú ogun bá jẹ́ àwọn mùsùlùmí ti tẹ́lọ́ ti bá dé lójú 330 náà lọ àwọn mí sọ fún wọ́n lé 300 àwọn mí pé wọ́n 309 ibi táwọn tẹ̀bìrì ti lé ní 1,000 ṣùgbọ́n látara ọ̀nà ọlọ́run àwọn mùsùlùmí jẹjà wọ́n jẹjà Àbújáàdì ogun yẹn náà lọ́bàá lọ. Àwọn méjì, àwọn ọ̀dọ́ méjì wọ́n pa. Tọ́jú orí wọn ò tí ìtayọ ọdún mẹ́ẹ̀dógún. Ìtayọ ọdún mẹ́ẹ̀dógún, àwọn wọ́n pa. fún ọyọ èkúta èkejì fi ha àwọn méjèèjì wá ń jà sí pé tèmi mọ́ pa ilé ibi ìyọ̀gbà èmi mọ́ pa ọgbẹ́ lọ́dà nígbà níbi ní pé wọ́n má rò tẹ́ wá oṣù ọlọ́run bá wò wọ́n mú dà tẹ́ wá oṣù ọlọ́run bá wò lẹ́bi ní pé ìlàkù máa ni sọ pé ìyàwó lẹ̀ ni ẹnìyẹn ni pé لمحمد والمسلمين محمد àtàwọn mùsùlùmí ní ọjọ́ òní àà àjálùgbọ́ ojútò gbogbo wàhálà gbogbo ọ̀dáwọn kẹsì yọ́ sáma bọ̀ yìí bẹ́ẹ̀ náà wá ní gbogbo bí Islam ṣe máa rí gbogbo àwọn Islam òdodo la ń sọ ò kèsì Islam oníjó kèsì Islam tẹnyẹrin tẹnyẹrin o Islam òdodo àwọn fẹ́ kọ́ ọ́pọ̀ mọ́lẹ̀ ráyìí ẹbá ti ní káwọn fọ́ ọ́pọ̀ mọ́lẹ̀ ráyìí tí ọ̀dà padà yọ wájú báyìí tí ẹ mọ́ wọ́n fẹ́ kí yọ padà di ẹfọ̀n níwájú ah, ah, ah, kókó bá ti só kó má bàa dí òun kí padà lọ di òun náà níwájú ní gbogbo àyè tó bá jẹ́ pé ìsìlámù òdòdó ọlọ́run bá sọ pé jẹ́ ánìyàn máa yẹ sí láwùn náà. Iná ẹjọ́ ìdámá, iná ẹni wọ́n máa pèpè lọ, wọn ò ní pèpè lọ síbi ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún wọn, wọ́n bí ń sẹ́lẹ̀ kọ́rọ̀. Iná ẹjọ́ ìdámá dáa fún wí kìí ṣe kìí sí ìyẹ̀wò òpínlẹ̀ ó lé ẹjá mídá àwọn kẹfẹ̀ ìlú jẹ́ ẹ̀lẹ́gbà mọ́sálà àlọ́sí ààrẹ ìtọ́sọ bí rẹ̀ àti gbọ́ lẹ́nu àmúlù pé àwọn mọ̀lẹ́kà sí mẹ́nu ní sísẹ̀ àṣà àṣà 19 ni wọ́n àbújá nìyẹn ẹjá mídá gbogbo 19 iná kan ni tó gbóná jẹjẹ jẹ Ọ̀bí ìsàlùkọ̀rọ̀ ó ṣòro dé, ó ṣòro gbé, ó ṣòro sọ pé jẹ́ máa gbébẹ̀. Ẹni tó rí bẹ̀rẹ̀ aláyé tí ó di àríláyé, tọ́bá jẹ́ ògbìyà lè fìyà ámà tí wọ́n bá sọ sínú náà nítẹ̀jú ayá. Wọ́n yọ jáde fún mẹ́, wọ́n wà á tọ́ bá jù sí jẹ́bẹ́. Ìmọ̀ wọ́n pè nígbàdàn ìmọ̀ tọ́jú ilé jẹ́ àjẹ́mà níbi àmọ́sáàlá rẹ̀ pé ẹ̀ta rẹ̀ ní lọ́pọ̀ 70 times ẹyọ̀kẹ́ rẹ̀ pé lọ́lọ́pàá ti sáyé inú rẹ̀ lòrún tí rán inú rẹ̀ láti múnẹ̀ lẹ́tírí inú rẹ̀ láti dáadé láti dáadé gáàsì láti dáadé gbogbo onẹ́ta ń dá ẹyọ̀kẹ́ rẹ̀ gbogbo 69 tó kún ń bẹ nínú ilé ìjà nìyàmà èéfì rẹ̀ tọ́bọ̀tà ara ṣe ń òun nígbà tó mọ́ ń yàtà rí láàgbó méjìlá kọjá ó sọ náà bá ní pẹ́tẹ̀ bá rí tó mú mú jẹjẹjá fàbùdú ha sọ́lá ẹjọ́ wálẹ̀ díẹ̀ ẹlọ́dún yìí lára pẹ̀lú òfin ló jẹ́ bí àsìkò ìgbà tí ma ń gbóná jẹjẹjẹ lásìkò ya dáa lásìkò ẹ̀rùn àsìkò àsìkò lórí máa ń bọ́ wájú díẹ̀ bí káàkó kan ìkùnṣẹ́jú márùn-ún káàkó kan ìkùnṣẹ́jú mẹ́ta ni ó tó máa wọlé tọ́yà kò ẹlọ́dún òyìn lára ẹ jẹ́ kí ìgbónéjẹjẹ rẹ̀ torí pé wọ́n kó ní ẹjá nìyẹmọ̀ lọ́wọ́ nù àsìkò tó bá ń kó ní ẹjá nìyẹmọ̀ lọ́wọ́ lòun máa ń gbónéjẹjẹ bí aago méjìlá aago méjìlá ń kọjá ọlọ́wọ́ bá ní pé wọ́n bí sẹ́lẹ̀ ọ̀rọ̀ ó ṣòro dé kìí ṣe ibi tí èèyàn máa ń lòun dé sí ẹni tí ń retí ibẹ̀ pípẹ̀ lòun fẹ́ dé sí kí ló fà ọlọ́run pé sọ́ba àká kí ló fà tí wọ́n fi sínú náà jẹ́ àmà ọlọ́run bá ní ìdẹ̀ra ní ọwọ́bọ̀ tí wọ́n sọ di aburú mọ́ra wọn lọ́wọ́ ọlọ́run wá sọ fún alẹ́mọ̀ ayà ìpé ọjá àrùn lè dáadáa Wọ́n ní ìsàdédé wọn náà jẹ́ ìnámà bí kò tẹ́ pé wọ́n jọ́sì fọ́lọ́un, wọ́n wá jọ́sì fún kàmí. Wọ̀já alúlélá yà dáadáa. Àdíjú, jọ́sù rẹ̀ ní àndáà, òun náà ní ṣẹ̀rí, lólùjọsìn papọ̀ mọ́lọ́run wọ́n láwọn jọ́sìn mọ́lọ́run ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n tún mú nǹkan bí lólùjọsìn wọ́n dà papọ̀ mọ́jọsìn mọ́lọ́run ẹlòmíín tí òun ṣùgbọ́n bọ̀ yàbọ̀ bàbá ẹlòmíín tí òun ṣùgbọ́n kò lè má gbé egún ẹlòmíín tí òun ṣùgbọ́n kò lè má sọ̀rọ̀ yóò ní pé ìmàlẹ́ tó ẹ̀sìn tó wọ́n ní ọmọ òdúkú wọn má sọ̀rọ̀ èsì tó wọ́n náà máa tóró nígbàtà wá bí kẹ́kùn wọ́n ní ṣe ọlẹ́sì ìmàlẹ̀ ọ̀dọ̀ wa ní kéèsè Mali country sí o Mali empire wọ́n àfi ń pè ẹ̀sì Islam ní ẹ̀sìn ìmàlẹ̀ ẹ̀sìn Mali empire. ṣùgbọ́n kẹ́ ẹ̀sìn Mali ẹ̀sìn gíní ẹ̀sìn Islam ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn sàwọ́kí tó wà ẹ̀sìn Mali ẹ̀sìn ọ̀pẹ́ ọmọ sọ̀rọ̀ púpọ̀ tọ́rọ àwọn tó tí wọ́n jẹ́ tí wọ́n mú ẹ̀sìn wọ orílẹ̀-èdè àti wọ́n mú wọ Áfíríkà lápapọ̀ àwọn kẹ́ ń bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ yé tó tọ́dà ìdápọ̀ tí ó ọ̀pọ̀lọpọ̀ ogun ní ìtàwọn náà já wọ́n fún kẹrìmí mọ́ àsìkò gbà ní ẹni bọ́ọ̀tù bọ́ọ̀tùté wọ́n lè pàlù jẹ̀lú nìbọn àwọn náà pa túrú tó bẹ́ yọ́ rìn àbìjẹ̀lú nìbọn wọ́n kú ẹgbẹ́ ní yèsè pẹ̀sàdù ọwọ́jà kẹtọ́ lágbára ẹ̀sìn náà lè yàtọ̀ sí ìsìlámù àwọn náà ń gbìyànjú fáwọn fẹ́ ṣe ìsìláàmù gẹ̀rẹ̀gẹ̀ ọwá níbi wọn kù sí rẹpẹtẹ yẹlẹ́fọ́ wá di pé lónìí tẹ́lùmí bá sọ pé ẹ̀sìn ẹ̀sìn ìmọ̀lẹ́ òun òkú wọn má sọ̀rọ̀ àyà ṣe èdè ní ìsìláàmù náà tẹ́lẹ̀ ẹ̀sìn ará fáyé ló ń ṣe ẹ̀sìn ìsìláàmù ó pẹ́ tọ́bí ẹ̀sìn ẹ̀sẹ̀ wọ́jà lórí náà àdáadáa lórí náà Ìwọ̀n tí ó jẹ́ bí wọ́n wọ ọmọ náà já náà, òun ni pé wọ́n ń fi ẹ̀ka àbí ìpapọ̀ mọ́lọ́run, lè yóò bí lò àṣẹ̀bẹ̀ẹ́rẹ́ láti lè sọ́nù, láti lè sọ àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run. Wọ́n làwọn pọ̀, ó lè yóò jẹ́ ajẹ́ fọ́lọ́run bá nìkan lè yóò máa jọ́sùn. Wọ́n súnmọ́ wọn jú bó ti yẹ lọ. Àwọn náà ní tẹ́ ń pọ̀rọ̀ níbi tá a ṣe ń pàdé yọ́ tó máa ń wínú gbogbo wà láti máa wípé gbogbo ilẹ̀ tí máa ń pàdé ọlọ́run ní já pàdé láìpẹ́ àwọn oníkọ̀ọ̀rùn ẹbá lẹ́yìn dáwọn àpáàtẹ ẹjọ́ níbi tẹ́ ìjọ ń pàdé yílẹ̀ mọ́ láìpẹ́ bá jọ ń sògbó ní èyí ni ọkà wà tó bá wà ara ọ̀ ààyè pàdé bí ẹ̀sìn tẹ́lẹ̀ lákún nínú kan ó ti láti bá pàdé inú ayé ilé lè jọ ọkọ̀ wápọ̀ àdúgbò lè jọ ọkọ̀ wápọ̀ kó má bàa bàjẹ́ ọgbọ́dọ̀ tọwọ́ mùsùlùmí bàjẹ́ tí ọba tí ọmọ tọwọ́ ìfẹ́ kejì bàjẹ́ tàbẹ́pẹ́kẹ́ta àbẹ́pẹ́kẹ́ ṣùgbọ́n àwọn mùsùlùmí là àdúgbò gbọ́dọ̀ tọwọ́ wọn bàjẹ́ ṣùgbọ́n bí ẹ là ó wọ́n fi gba tọ́lọ̀wọ́n bá ṣe fún wọn bí i dínú àǹtẹ̀lẹ̀ yìí láti lè bá sí àwọn èèyàn láti lè sí wọn lọ́nà fún olójú ọ̀nà ọlọ́run ọlọ́run bá ọlọ́run bó torí pé ẹnìkẹ́ ń jọ́sì fún nǹkan ní ìpapọ̀ fún ọlọ́run fún ọlọ́run bá ní ẹ̀ẹ́n ó sì ní mú mi mú ó sì ní jẹun ìmí ọlọ́run bá mọ́ yìí sì ní rẹ ọ̀run mi fún ọmọ bẹ́ẹ̀ lò sùpá mi ò ní yọ fún ọmọ bẹ́ẹ̀ àlàáfíà bá jẹ́ fún wọn àgbà nígbàtọ̀ lálàáfíà ó ní tọ́lọ́tàwì tọ́lọ́tàwì

ìfèrí àmà rí bẹ́ ìmúlẹ̀ sàkọ́tẹ̀ ẹ̀rùn ẹgbẹ́dùn lé ayé ibi tẹ́ lọ ní ẹ̀nì ìrúnná ọlọ́run kan fún wá ní alẹ́fọ́lá ó kọta rí ẹ̀kùn ní àrùn jahannam òun ẹni jẹ́rẹ̀ iná nílẹ̀ ńlọ ní àrùn sàárín iná jónijóni ní àrùn làdọ́ iná tí máa ń jó yẹn fi egun òun náà ní àrùn jahim iná tó gbóná jẹjẹjẹ òun náà ni ọlọ́run bá fi alẹ́ pẹ̀lú èyí gbogbo èyí yẹn ẹ̀rẹ̀ lẹ́rẹ̀. Wà ní ìrìnàmọ̀ tí ó rọrùn ní láti máa. Ọ̀pẹ́ ní ọlá ti jẹ́ pípẹ̀ yìí tí ò sí lọ́wọ́ ọba láyé tó ẹkú, fa ìrìnàmọ̀ tí ó rọrùn ìlànà ìpìlẹ̀ sí wọn nínú náà jẹ́ ànìyàn ọlọ́run ọkọ̀ yọ wí kò sì yọ sọ. Ọkọ̀ lè ọkọ̀ ní Yorùbá gbogbo èdè ni wọ́n fi kọ́.

abẹ́ sọ́nà ọlọ́run náà lájọ wà ilé wa kí ẹsẹ̀ mẹ́rin lásórí ìyàwó orí àwọn mùsùlùmí tọ́kọ́tọ́ ìnàmọ̀ tí ó rọ̀ fún ọlọ́dà pàjá wà lẹ́rẹ̀ ọlọ́run bá mọ́ ayà níwà wọ́n lè ẹgbẹ́ ti ẹlẹ́rìí ìrìnà أنذرناهم سرا وعافية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا Ìrí ànẹ́bì sọ fún wọn, àwọn ayé àtàtí máa mọ̀ pé ògbogbo ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá lọ́wọ́. Ọ̀bá láàká yìí, kọ́rọ̀ ọjọ́ wà lẹ́bí kálẹ̀bẹ̀ tí máa ń lè kó ọba láàkáyì jìbìrìlù gbé ayé ọlọ́run ọba dé ń sọ fún ọlọ́run ọba pé kó lè bá di ẹ̀lẹ́dínà àmì nígbò jẹ́ pọ́rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba tó wí gẹ́lẹ́ ó jẹ́ káwọn ní ìṣe fún wọn fẹ́ máa fi láàkáyè wú ọ̀rọ̀ ní wo pé ó ń ṣe ọlọ́run ló mọ́ nìyẹn kò sẹ́yìn jìbìrìlù sọ fún pé kó òun ní àwọn ọ̀jọ̀gbọ́n dá wọn lóhùn pé àwọn gẹ́rùn ún nílà ẹ̀ka yìí tí pẹ́sidẹ́ntì bá fún yẹn ní lẹ́tà pé díìsì lẹ́tà mo fún ọ mo bá mi lọ sílùú báyìí ló kọ́ mi pé nǹkan báyìí báyìí báyìí báyìí lórí fún wọn yóò fẹ́ yọ lẹ́tà jáde yóò sì kà bí pẹ́sidẹ́ntì sọ gẹ́lẹ́ yóò kà síbẹ̀ yóò síbẹ̀ à ń pè yẹn ní direct speech direct speech ṣùgbọ́n direct speech ọ̀sẹ̀ ní ìlú fún àwọn wọn sọ pé bàlẹ̀ bí ọmọ orin ní direct speech yà ó ní ìjọ ọ̀sẹ̀ máa sọ pé kú límọ̀ ìbí sọ pé kú ó tún àwọn sọ pé kú ọkà sọ pé Ya ìbá ìlú ọ̀sọ́ pé òun sáré bí ọ̀sẹ̀ wí, àbí kó ní kó wọ́n lọ́rùn áhàjì pé òun tí ọ̀sẹ̀ wí ni pé huwa Allahu ahad tó bá jẹ́ bá ti pọ́pọ̀ rá nínú yẹn àní mọ́ lọ́rọ̀ lọ́wọ́ bá ṣùgbọ́n kó tí mẹ́fẹ́ yẹn tí ń dé gbogbo yẹn ah èyí sọ̀rọ̀ àmẹ́bí lọ́rọ̀ yìí lọ́jọ́ bí wọ́n ti wí gẹ́lẹ́ pàṣẹ́jì yẹn nífẹ̀ ń pè bọ̀bá yẹn bí fún ìdílé àlébí sọ pé sọ fún àwọn ẹrú sí ibi jámù ábúlù òun ni ìbáàdì kúlẹ̀ ìbáàdíyà ìbáàdí yá àyàn sùkún lọ́yọ́ tọ́gbà ṣùgbọ́n gbà tí àṣẹ̀dí ní tẹ̀lé sùkún méjì ọgbọ́dọ̀ pàdé papọ̀ ló jẹ́ tí yá ìbáàdí ẹrú sí ìlú nípa fún fájá àdìbàrí ìsìnkọ́ọ̀mù tàbí ọdíkọ́ ma ti sọ̀lá ọdíkọ́ ma ti sọ̀lá bíbẹ̀ ẹ̀kọ́ ọdíkọ́ ma ti àsọ̀lá ọdíkọ́ ma ti àsọ̀lá ṣùgbọ́n pàdé pé sáà ti mẹ́lẹ̀ ọgbà ṣùgbọ́n àsọ̀lá òkú lọ́bẹ̀rẹ̀ sí ẹ̀nà ìyẹn láàrín ti mẹ́lẹ̀ tàbá túnṣọ́ ìdíyẹn kalẹ̀ sọ́dà lọ́pàá ọgbà ṣùgbọ́n láti wá fún tàyí ní kẹsọ̀ kọ́ máa jẹ́ kọ́díkọ́ ọmọ ti sọ̀lá tó kọ́díkọ́ ọmọ ti sọ̀lá bẹ́ẹ̀ wá lè náà ọlọ́run bá ní pé fún lè bá jíjà a lè bá lẹ́dínà pé fún lè bá lẹ́dínà àmọ́ ìrẹ́ àlẹ́bí sọ fún àwọn ẹrú ọlọ́run ọba tí ó yé wa nínú ájá yìí ó ti wí ìlú ẹni tí ọba ti dé olùgbàgbọ́ òdodo kì í ṣe ẹrú sí ọlọ́run èfèrí ọlọ́run ó lè bá yíyà àwọn ọdẹ́kùnkan ọlọ́run alẹ́bí na àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wọn wá gbọ́ ọlọ́run ọba gbọ́ lásán Yòkímù sọ̀lá. Yòkímù sọ̀lá. Nígbà ìlọ́pẹ́ yòkímù náà. Àbẹ́lẹ́bọ́lọ́, ẹjọ́bọ̀, ewúdé, ẹ̀mú tẹ́ àlọ́wọ́, àfá. Yòkímù sọ̀lá. Nígbà ìlọ́pẹ́ yòkímù náà. Kí ló fún kí lọ yọ lónú yòkímù náà kó? Ẹ̀yẹ̀ta máa mú mọ́tàkù lọ́wọ́ ni. Àbẹ́lẹ́bọ́lọ́, kí lọ́yọ̀ yòkí mú náà tó tọ́ di yòkí mú sọ́dá tó lọ́ di yòkí mú sọ́dá tí ò fi jẹ́ yòkí mú náà Hussein kí lọ́yọ̀ nínú yẹn tó ń bẹ̀rẹ̀ láti máa tú ọ̀rọ̀ ọlọ́pàá lọ láti láì má máa mọ̀ sí ìdámọ̀ ní pé àtọ́mù yòkí mú ọjọ́ yòkí mú náà مؤمن نعم إلى يوم إلى يوم إلى يوم كنت للجوم دخل الإجابة صلاة يكون صلاة لا يكون صلاة بل صلاة tẹ̀kìdíru án ó lè ìbájí àjẹ̀dé na ámàmù an lè fi mú sọ̀rá sọ fún àwọn olùgbàgbọ́ òdodo sọ fún àwọn ẹrúsì mi àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo an yìí kí mú sọ̀rá kí wọ́n máa gbé òdó Wọ́n ni ìbájí àjẹ̀dé wọ́n máa gbé ojú lẹ́sán ẹ̀tọ́ ọlọ́pàá bá gbọ́ ẹ̀ ń gbé ojú وينفقوا مما رزقناه Àwọn wọ́n tún wá ná nínú kí fún wọn. Ó lè jẹ́ ní ìṣàká, kí a máa tọ́ba ti tó yọ sàtà méjèèjì bẹ lọ́rùn wa ìyàtọ̀ sí bẹ láàrin sàtà àti sọ́dáfọ̀ òun náà ní pé sàtà ọdọọdún lòun ṣùgbọ́n sọ́dáfọ̀ òun ọ̀lásìlò zàtà ó ní nìtọ́ ó ní ohun tí ó ń tátó lè yọ sàtà ó ní ohun táyọ ṣùgbọ́n sọ́dáfọ̀ lẹ́ ọba fi wo dúkìá rẹ̀ ojú sàárà tọ́ba ti wọ̀ òun ní pèdéke kò sí lásìkò lára àyàtọ̀ ńlá tí ń bẹ nínú zaka àti sọ́dá pọ̀lù zaka rúkúnú min àrùsánà ní islam orígun fẹ́nà àwọn orígun islam ní ṣùgbọ́n sọ́dá pọ̀ nẹ́sílà lòun jẹ́ tó rí rẹ̀ bọ́bá sí ń ṣe sàárà àti ni wọ́n ti máa gbé aburúkú ọ̀rọ̀ bọ́bá tí ń háwọ́ láburú ọmọ àti òkú bẹ̀rẹ̀ torí pé àsọdá kọ́tù yóò fún wọn ìbẹ̀lẹ̀ yìí máa ń gbé àdẹ́wò kó tó ti fi òyìn kọ̀ sí ìhá torí fún olùbẹ̀lẹ̀ yìí máa ń fa àtúnṣe rẹ̀ àtúnṣe ẹ̀sẹ̀ tí ẹ̀ bá ti sọ́dọ̀ lọ parí àdẹ́wò tí ń bọ̀ wá tí ẹ̀ sàárà tí ẹ ṣe ọlọ́run bó bá ah, ayé ń dà mú rẹ o kí ló lè gbígbọ́ lọ́wọ́ ayé àfihàn lọ sí tùtù kí ló wà sí tùtù wọ́n wá nípa ọwọ́ ẹ̀kọ́ àtàkìyẹ orí pé sàárà ń bú rẹ̀ gan ṣùgbọ́n sàárà ilé sàárà ṣe sàárà ẹ̀pọ̀ fún èyí dá sàárà fún yàwó gbogbo ẹni yóò tún lè ṣe dá sàárà fún pé ọjọ́ júmọ́ ọ̀gbọ́dọ̀ mẹ́rin o ó ọmọ fún àwọn ẹran àwọn dábà lágbàdo lóòjọ́ júmọ́ ọ̀gbọ́dọ̀ má ṣe ó ti dẹ̀bọ̀ sàárà máa ń tinú wá ìwọ ló fi ìlú kú ọ tó bá wù ọ ò fún yẹn fún yẹn lórí ìrẹ ìrẹ sàárà ìrẹ sàárà báyìí yẹn máa rárá àfi tó bá bọ lélẹ̀ tó bá tó wọ̀ ilé ìlú máa lè ọ̀dọ̀ àwọn tí ń ka kòránì gbé ẹ̀dá kẹta mìíràn fún ọmọ kéwù máa tó lè sàárà ló fè ṣòyẹ́ lè wo pé bóyá ọmọ ilé ìwé tí ò sí ìṣẹ́wó nẹ́pọ̀ rẹ̀ méjì ẹ̀dá kẹta bá

sún tó burú bẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n sọ fún pípa ara báyìí lọ́gbọ́dọ̀ máa tó yà àti tó báyìí tó ń tọ́ jẹmọ́ sí ẹ̀rẹ̀ tó ń fẹ́ mú tọ́ jẹmọ́ sẹ́rẹ̀ gẹ̀ẹ́gẹ̀ẹ́ ní jẹ́ sẹ́rẹ̀ ah, tó ń fẹ́ nǹkan báyìí máa yọ́ lẹ̀ nínú sẹ́yìn kọmọ ibi tàà sọ́dọ̀ lọ orí wọ́n tọ́ gbà lọ́wọ́ nínú ìjẹ́ tó bá ti di oṣù nù rọ̀mọ̀dọ́ 10% wọ́n yọ́lẹ̀ mọ́ sí náà lọ́dọ̀ lọ òsùn tó burú mẹ́ Wọ́n bá ti sàárà, ọ̀sára rẹ̀ jẹ́ ni àdéwọ̀n máa wọlé lọ́tùlótù. Torí pé sàárà láti ṣe ìdáàbòbò. Ẹ̀rọ ayé wọ́n ṣe ìrìnàmọ́ sàárà ó jẹ́ dáàbòbò fún àwa mùsùlùmí kò lọ́wọ́ ewu ọwá kò lọ níṣẹ́ fún ààrẹ sí ewu àwọn olùmọ́ máa ń tẹpẹlẹ mú gbogbo gbà tẹ́lìkà bára dẹwò wọ́n ní wọ́n ní wọ́n kásá púpọ̀ bèèrè nígbà ẹ̀ máa ti sàárà níbi máa ti sàárà ewu sàárà àwọn ni sí ìdí pé wọ́n já fún yí pẹ̀lú ìtọ́nà tó ti fún ìlú ẹ̀ẹ́sẹ̀ ìkéré ó yọ pọ̀ jù báyìí lọ ẹmúra aláàmọ́ ń gbádẹ òkú ma ń gbẹ̀gbọ́ òkú yẹn ọ̀fẹ́ ni ọba jẹ́ mùsùlùmí kọ́ bá tẹ́ ọlọ́run bá tẹ́ da ọlọ́lá ó bá ìfẹ́ ọba ń rí 100 naira lójoojúmọ́ tó ń ṣe sàárà 10 naira láàdá tó wọ́n gbà yóò ṣe dédé sí máa ń rí 1000 lójúmọ́ ó jùgbà tó ń bá tó ṣe sàárà 100 naira lẹ́yìn tó bẹ ṣe sàárà seventy naira kò sí ìgbàlára tó ju ọ̀tún rí ọdún náírà tó ń ṣe sàárà thirty naira ten naira bẹ́ẹ̀. ẹni tí sì ń ṣe sàárà hundred and one thousand kí ẹni tí epo ní ten thousand lọ́wọ́ tó lè gba aládá tó lọ́dọ̀ ọlọ́run àṣà tó lẹ́bà tó ní ten thousand tó ti lá tó ti sàárà one thousand wọ̀lẹ̀ wọ́sùn àdàkùn òṣùwọ̀n lọ́jọ́

nínú 10 million ah! ọ̀gá orí ọ̀pọ̀ lójú ẹ̀ òfin náà bá ní 100 naira lọ́wọ́ ah, ah. olè òkè dákúnjẹ́ fún ẹni ẹni 50 na fún 50 naira lọ́mìjọ́ 50 naira sáyé àwọn sálẹ́kà fi pọ̀ lálùjẹ́ náà ń tọ́fà tí wọ́n lára àwọn tó jí sálẹ́kà ọ̀pọ̀ lálùjẹ́ náà òun náà ní pé ohun tó níyàn oníjọ́rá ìsìlọ́ oníjọ́rá ìsìlọ́ ló ti tó àjíbó ti yẹ òun ní ọmọ àti sọ́pẹ̀ orígbò ní Canada ọ̀la Netherland oníjọ́rá ìsìlọ́ tó bá jẹ́ pé ọgbà international passport gbogbo báyìí kò jẹ́ ọmọdé wọ́n ti ń jà ní Masha Allah níjọ tó bá yáwó yáná ẹni ó jí lórí ọ̀rá ìsìlọ́ ọ̀rá ìkàkùrá ní ṣe tàbí tẹ́kẹ́lẹ̀ tàbí tẹ́lẹ̀ tàbí yá kàkùrá níjọ sórí jẹ́ fúnjẹ́ wájẹ́ kùdà sí àmà àwọn méjèèjì ní ọlọ́wọ́ ní ọjọ́ ìwé ọ̀sẹ̀ àmà ẹni ọjọ́ olówó yóò máa sọ fọ́lọ́wọ́ bá pé ọlọ́run wọ́n ló jẹ́ ohun fẹ́ wọ náà ilé ọ̀tọ́ sí ni ó bọ̀ náà lójó fún rọ́jọ́ ẹlọ́bá mẹ́rin tó wà láti jẹ́mẹ̀rẹ̀ tó lówó jù lọ tó sì wọ́n wà mú dé sọ́ọ̀mà yóò lọ mọ́ nínú wà jẹta lọ́wọ́ jù lọ ah, yàrá gbọ́lówó jù lọ owó tó nílò ìpìlọ ojú kókò rẹ̀ yóò fún àwọn ọmọ mẹ́rin bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ tó tó òun náà máa bọ́lọ́wọ́ bá jiyàn pé ọlọ́run inú ọ̀tọ́ sí ni

ẹni ọba lówó ọlọ́run bá gbé àwọn tó lówó ó gbé wọn kalẹ̀ tí wọ́n ti lọ́nà tí wọ́n rọ́ lọ́wọ́ ọba tí wọ́n ti wà ní jẹ́nà nínú wọn làbàrà mọ́ ọ̀tọ̀ náà nínú wọn lòfin ọ̀tọ̀ náà àkà wọ́n lówó lójú á tí a bá ti ń gbéra fún ní one thousand kalẹ̀ lówó àkórí ọlọ́run ọba àtòjú bẹ̀rẹ̀ pé àwọn tí ọba gùn nǹkan fún ti yá one thousand naira fún ní kí ẹ ti fi lọ́gbà àwọn àti abáde o Lọ́pọ̀ àtàrí ti sọ pé ìrẹ́ òsùn mú náà bá òsùn ní ọlọ́run bá. Èyẹ́ lè lówó tó fi sí lọ. Ó sì lè lówó tó fi sí ọlọ́run. Àwọn aláàmà fẹ́ràn lọ owó bá ní owó lè

ọlọ́run bá ti wá lóló lànàbí àwọn ọmọ sáárà sábà fi bẹ̀rẹ̀ ọ̀gá fi àgbà àwọn ọmọ ẹni àwọn obìnrin ká nílẹ̀ lè kókó yìí nílẹ̀ lè kókó yìí nílẹ̀ lè pàpẹ nílẹ̀ kókó wọlé pàpẹ ọlọ́run bá ìwọ lóló sọ wọn kúrò níbi kí n wọ́n lásán tó pọ̀ méjì méjì ni wọ́n máa mú jọ́mà tí ó padà fún ẹ̀dẹ̀ kan yóò wá padà fún pé wọ́n kó lọ ilé àpà ilé àlàpà wọ́n wá sí gírọ̀ á máa gbé bí àtìyàwó àtàwọn ọmọ ibẹ̀ náà wọ́n ti yọbi wọ́n ti máa wẹ̀ ibẹ̀ náà wọ́n ti rọbi wọ́n ti máa ìsìlọ́pà àti rí ládùúgbò yìí ládùúgbò yìí náà ọkọ àtìyàwó mẹ́ta pálọ̀ àwọn mẹ́rẹ̀ ìwá àtìyàwó mẹ́ta ẹni ọmọ bá kùnà ògbèrí bẹ́ẹ̀ ó sì ní o àtàwà ló sí o ló o ọrụ Eré àdábì sọ fún àwọn tó jẹ́ olùgbàgbọ́ olóòrò àwọn ẹrú sí ní àwọn tí wọ́n ń ṣèjọ tùbọ́lọ́ fún kíhù ní gbogbo ọ̀gbà Wọ́n ti tún ná nínú àríkì wọn sí ọ̀rọ̀ àdáníyà. Wọ́n na ní pọ̀pọ̀. ọlọ́lá jù ká nẹ ní gbangba lọ látara rú àwọn àyà yìí èyí tó jà lọ́wọ́ bá ti sáájú ṣùgbọ́n ẹ̀dí rí òkú ọbẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ síbẹ̀ ṣùgbọ́n tó wà tí kó yọ ọjọ́ bá ní ẹ̀rẹ́ ọjà tí á ọjọ́ ah, jẹ́wọ̀n èèyàn mọ̀ orílẹ̀-èdè àwọn mọ́sálásí ní ilẹ̀ bẹ̀bẹ̀ tí wọ́n fẹ́ wò pé á ah, wọ́n fẹ́ gbé àwọn àyẹ̀fẹ́ ní òsí mọ́sálásí òsí fáàmì ọwá pọ̀ donated by so so so so so so ọ́dà fi mẹ́mà òsìn gbogbo inú òfin ẹwọ gbogbo àwọn kẹ̀kẹ́ tí wọ́n gbẹ́ káàkiri ẹwọ mọ́sálásí ní bẹ́ńtà Orípa àwọn aláwọ̀ ní ọba ti dé bá ní àádọ́ ìmọ̀ sílẹ̀ ní lẹ́yìn gbọ́nà kìníkà kìníkà kìníkà àbàbẹ̀ ìfẹ̀jáàrí ìnàmọ̀lẹ̀ àmàlù láníyàn pé ẹni ọba rí fún ah! tàbí jí ẹgbẹ́ ẹlọ́ ti fẹ́rẹ́ òsìn tó burú mẹ́ òsìn tó burú mẹ́ kéèyàn lọ ra tí ò tójú táfínà àbíkọ́sí àbí túnṣínà lọ pẹ́ẹ̀nì ẹyọkan èyàn wá rà èyàn bí dọ́sìn mẹ́fà èyàn wá kọ̀sọ̀má ìṣẹ̀fẹ́ ẹbá mi kọ́ ọkọ̀ mi donated by sósòsòsòsòsòsò ọwá kò lọ sùkú kan ẹbá mi ha fáwọn sí wáyé tó burú bẹ́ àwọn tí ò lówó sọ ní òṣìṣẹ́ ìjọba báyìí fún àgbé lórí àníyàn rẹ̀ ọlọ́pàá tó máa ń gbórí ayé wa ẹ bá ń nánà tí rọ̀dì ní fọ́fọ́ òun lọ́dà jù wà àlàáníyà ẹtún nẹ́ẹ̀dẹ́ níta wọ́n rí yí kìí ṣe pé ṣe pé ṣe àárí mi ṣùgbọ́n ṣe kẹ́ẹ̀lẹ̀ kọ́ṣe táìpé lórí yẹn ẹ̀ àwọn tí wọ́n ná ní fọ́kọ̀ àti ní gbangba Síwájú kó tó ní pẹ́lẹ́ ni ọ gbà ní ń pọ́lé, a ń yà sí ẹ̀yà òkú. Síwájú kọjọ́ kan tó dé ọjọ́ wo ni láàbẹ̀ ìrọ̀ ọjọ́ tá wí èyí rà bẹ́ẹ̀ èyí tà tẹ́yìn ó pé tó ìfẹ́ jí ọlọ́run dákun wá ẹ̀rí mi wá ara fẹ́ bọ́ lọ́wọ́ ìyà ọlọ́run tàbí gbogbo dúkìá tọ́lọ́run bá ṣe fún mi láyé mo rà mo sọ gbogbo ẹ̀dí

yàwó yà fẹ́ olè mọ́tò mi àṣẹ ọjọ́ tó mẹ́ẹ̀dọ́ máa sá wọn wà mi ìwà àbí èyàn máa sọ bàbá ọ̀sọ̀ ìbàtì olólùfẹ́ èyàn sá ọjọ́ tó ń kálùkù ó gẹ̀ẹ́ ọjọ́ náà lọ́wọ́ bá tún bí yàwó mọ́ ní ń pọ́ bílẹ̀ ayá tí a yàwó níwájú ọjọ́ jẹun tó jẹ́ ọjọ́ tí wèé rà tí wèé kọ̀líyì anẹ́bí àmúta aláàsọ́sọ́ pé fàdìyàndò àhàdókún mọ́yìnjò ọ̀ọ̀lì kẹ́lìkọ̀ ọ̀kan yí ó wà ẹni tí ó mú lọ́rí ayò tí ó wò láláwò kọ́tẹ́ o ó ń kálùkù ní tẹ́wò tàlẹ́ntí wò láláwò kọ́tẹ́ tó wí pé lọ́jà wílàlùkù yáàmà ó ń kálùkù ọ máa wà pẹ̀lú mọ́yìnjò ọ̀ọ̀lì ẹni ọba jẹ́ aláwọ̀ sọ́sẹ̀ tọba ikú bọ́yá Obama ni wọ́n wò ló jẹun lórí Obama is what is due kèfèrí ni tọ́bẹ̀ bábẹ̀ kò kéèkú Obama èkú ni tọ́bẹ̀ bábẹ̀ kò tó jẹ́ kèfèrí tọ́wọ́ ní ọlọ́run wọ́n ń sàmà ọwà pẹ̀lú ẹ̀ ó ń sọ ọlọ́run bá ní pé tó ń kálukú yín àlùmọ́tò máa máa ń àhàkù ọmọ ẹ̀dá máa ń wà pẹ̀lẹ́ ní ọba ní mẹ́sì ẹlòmí ń bọ́ọ̀lù ní mẹ́sì títí tẹ́bí àwọn bọ́ọ̀lù yóò ṣe yẹ sí létí yóò jẹun sórí orí bá àwọn bọ́ọ̀lù yẹn lọ́fẹ́ òkójà tó ti hangi bóòtù àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí olórin tiẹ̀ ọ̀nlá ìtì pàtómà bàjẹ́ ìhun tí pàtómà bẹ́ẹ̀ ìhun tó bẹ́ẹ̀ ẹlòmí ṣàìdò ṣùpáǹtì ẹ̀ ó lè bá kú tó sì wọ́n bá wà lù jẹ́ náà kò sí pọ́blẹ́m ṣùgbọ́n tó bá lọ wọ́n náà à ń ta máa máa ń àhà ọmọ àwàkọ̀ lẹ́nu ọba níbẹ̀ sí afọ́wà náà ìlọ́kẹ̀ ti sọ náà wà pé ah mo nífẹ̀ẹ́ àlẹ́bí mo nífẹ̀ẹ́ Abubakar mo nífẹ̀ẹ́ Umar mo nífẹ̀ẹ́ Usman èyí sì ń bẹ lọ́wọ́n ọba kí ń wà pẹ̀lú wọn bó jí ẹ̀jẹ́ pẹ́sẹ́ ni ò tó wọn ṣùgbọ́n kí wà pẹ̀lú àwọn bọ́bá níbẹ̀ ti sọ́rá níbi sọ pé àlèmọ́rímú torí pé ẹwọ́ ma wà pẹ̀lú ẹni ọba ní owó

ọjọ́ tí wèé rà tí wèé ń bẹ́ ọjọ́ tó ti pé yìí ọ̀rẹ́ kò sí wọ́n yìn ọ̀rẹ́ jọ náà tó yàn wá gbà wọ́n wá sọ àwọn ìjẹ̀rá tó ti فأوحى إلى قبل ọlọ́run ọba ní Allahu alladhi khalaqa samawati wal arda òun ọlọ́run òun lòun dá sámà ọlọ́run ọba máa ń tó gbogbo sámà ní gbogbo ọgbà máa ń wá ní jámù lọ́pọ̀ ṣùgbọ́n tó bá lẹ́bi áàrùn yóò gbé wá ní síngúlà kò ní gbé ní ọ̀rọ̀ bíi wọ́n ní ìpele ìpele rẹ̀ ó ní space sẹ́mẹ́ àkọ́kọ́ tá a bá kó ń bẹ̀ síwájú sẹ́mẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá mọ ẹni tí sáré láàrin five thousand years kò ní sáájá ó tó kọ́ sẹ́mẹ́ kejì bẹ́ẹ̀ náà ní kejì sí kẹta bẹ́ẹ̀ náà ní kẹta sí kẹrin bẹ́ẹ̀ náà ní kẹrin sí ká bẹ́ẹ̀ náà ní ká sí kẹfà bẹ́ẹ̀ náà ní kẹfà sí keje lẹ́yìn keje á bẹ omi lẹ́yìn omi akin àlẹ́àrẹ̀ àlẹ́àrẹ̀ sí ọlọ́ lẹ́yìn àlẹ́àrẹ̀ afẹ́ kòrìsí lẹ́yìn kòrìsí ìlọ́lọ́wọ́ bá wà nígbà tí ìbìrìlù mọ́ ànẹ́bì dé ẹ̀yìn sẹ́mẹ̀ keje lọ́mù níbi sájára tó lè mọ̀ntáhà níbi tó lè wà tọ́lọ́ wà tọ́lọ́ wà lókùn nínú ọ̀rọ̀ mi tó ń jẹ́ pé bẹ̀lú ti gbọ́lọ̀ ọgbà wá ṣùgbọ́n mo fẹ́ wo bí mo fẹ́ wo bí mo fẹ́ wo bí àwọn jìbìrì àti nìkàí àwọn mú wọ bẹ̀ wọ́n mú ànẹ́bí wọ àyè tí ó wọ̀ nínú sọ ìbò ọrí wọ́n bá retí kánẹ́bí ọjáde ànẹ́bí ọjáde wọ́n retí ìkọjáde ànẹ́bí ọjáde àà jáde àrẹ́fẹ́ jáde èmi ọlọ́mọ ọlọ́lọ́parí ẹ̀ máa lọ àsìkò díẹ̀ lẹ́nu

àìwá ní séjì ẹ̀ wọ́n bá fi ń gbé lọ wọ́n bá ń gbẹ́bọ̀ ò ẹgbẹ́ ìwá fi yẹ pẹ̀ṣẹ̀ tọ́ba yẹn ti di yẹ pẹ̀lú tọ́ba yẹn ti di yẹ pẹ̀lú yẹ pẹ̀lú yẹ pẹ̀lú láì fún omi ní bẹ́ńsàlẹ̀ rẹ̀ ìwọ̀n tí omi kún lórílẹ̀ ayé seventy nine point iná ẹ̀ ló àbí 68 eh, point 68 point nígbà sílẹ̀ ti kó 31 point 31 point ní ìlẹ́kùn ibi tó mẹ́ pọ̀ sí lọ́pọ̀ jù síbẹ̀ náà ibi sílẹ̀ tó wá kó sí náà tàbá gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ lábàdà òmìnà jù látara fún wọn ní space ìmájẹ́kọ́lọ́wọ́ gbogbo wá ní singular Ọ̀sán méje lòun náà. Ọlọ́run bá yí pé òun lòun dá sánmà méjèèje àtìlẹ̀. Àtìlẹ̀ yìí náà méjèèje náà. Ó pẹ́nu ṣọ́tù tọ́lá. Ọlọ́run bá yé pé wọ́n ṣe áwùtọ́ ní Ìsìlàhún. Lẹ́rí ìjẹ̀jẹ̀ náà. Bí sánmà náà ìyàtọ̀ ọjọ́ ìlú kò ní space kò sí distance tó wà láàrin tiẹ̀ ó ti jẹ́ pé distance ń bẹ lára ń bẹ ti sámà kò sí níbi ìtìlẹ̀. wà á ń dára ní ẹ̀sà máa ti máa Sọ̀rọ̀ nílẹ̀ sọ̀rọ̀ àǹfààní tí ń bẹ lára èyí ta bá lò èyí tọ́nà ọ̀bá wo fẹ́fẹ́ yá yá padà máa wúlò fún wa òun tó fà lò ọlọ́mà sí ìṣẹ́lú ọlọ́mà sí ìṣẹ́lú gbogbo èdè pé ọlọ́mà bó ti fẹ́jú wúlò fún wa yọ bá orílẹ̀ ayé fún wa á ti gbádùn ayé wọ́n tó bá fà lò pẹ̀lú tọ́wọ́

Òjò tí ń rọ̀, ọlọ́run ọgbọ̀ ọ̀gbàdédé rọ̀. Àwọn ọgọ́ ayà ti ń bẹ níbẹ̀, òun ní láti máa ṣe ìjáde fún wa. Èéṣe mú ń jẹ́ nìkan, pé ewé bẹ̀, èéṣe òun nìkan, òun náà lọ́lọ́

lójú ọ̀bẹ ti rọrọ̀ sí gbogbo nǹkan èyí kọ́ lọ́wọ́ bá jẹ́ oyé wa pé gbogbo òsè ní pátá látara omi látara omi gbogbo òsè ní pátápátá ìtẹ̀ní ẹyẹ ìtẹ̀ní ẹyẹkó ìtẹ̀ní ẹyẹ ìtẹ̀ní àjọ mílẹ̀ nípa. wọ́n bí ọlọ́run ọba ní àríṣìkí yí sánà lọ́wọ́ ló fi jẹ́ pé tọ́wọ́ bá ń bẹ lọ́wọ́ má gbàgbé pàpàjùlá dùá òlù gásì dùá òlù mọ́sálà àdúrà mọ́jú tàbọ̀ bẹ́ẹ̀ gbàgbé lọ́dọ̀ ọlọ́run ọmọ owó sámà tọ́ba ka ọ̀la ata ọmọ owó sámà tó gbé àríṣìkí nínú sàmà àti sàmà ní sí máa ń sọ tó fi wá wá sórí lẹ̀.

bẹ́ẹ̀ lòun ti kí bí ẹ̀ gbogbo àìsíkì orílẹ̀ náà ọlọ́run bá lọ́run ti mú jáde ọlọ́run bá ní pé wọ́n sáfọ́ wà lákòókò lè kó lítà omi òun là ń pè ní àyòkúlùkù ọlọ́run bá ní pé wọ́n sáfọ́ wà lákòókò àwọn omi ó wà lórí omi tó ṣe pẹ́sẹ̀ bá mú òkúta tí ò ju ṣúgà lọ tẹ́ bá jù sínú omi kò nílé tẹ́ńtẹ́ ilẹ̀ nílọ ṣùgbọ́n ọkọ̀ ojú omi kọ́ bá ṣe tó fi tó yóò ti fi ẹ lórí omi kọ́ bá ṣe tóbi tó táàmà ògbé àà ó ṣe tóbi tó yọ̀yọ̀ fún omi rẹ̀ ní bẹ́ẹ̀ ní ṣe fi ẹ Ọba wọ́n ṣe kéré tó yẹ. Bẹ́ẹ̀ ni omi ò ní lẹ́gbàá ọlọ́run bá ní pé wọ́n sàkọ́rọ́dà fún àlèkólégà a ṣe ọkọ̀ ojú omi a tẹ́ẹ̀rọ̀ fún yín lè tẹ́jìrí àfẹ́sà èdè amúrí wọ́n máa rìn nínú alàgbàlúgbò omi táwọn ń pè lókun amúrí pẹ̀lú àti ọlọ́run ní orí ó ń fáyọ̀ fún ẹni tó bá ti wo orí ẹ̀ tó bá yọ máa wọ́n he? hé ọlọ́run jẹ́ agúnlẹ̀ láyọ̀ tátọ́ àpò pé ìdí èkó tiẹ̀ ní rómi rárá wọ́n máa pàtà ájì tiẹ̀ lọ ọlọ́run ti mọ ohun tí ọkọ̀ ojú omi ń dẹ́wò sísàlẹ̀ àìmọye ẹja ló ti bá pàdé tó ti fi àwọn àwọn fáàmì tó ti fi gbórí wọn dànù tóun bá fẹ́ lọ nísàlẹ̀ kódà wọn máa ṣe àjálẹ̀ sínú ọkọ̀ ojú omi gbádùn bẹ́ẹ̀ ọlọ́run bá ní kó wọ́sá kọ̀rọ̀ la a tẹ̀ wọ̀ wọ́sá kọ́rọ̀ la kó mọ́ ìlànà ha àwọn odò odò onírẹ̀rẹ̀ ìfanáì rífà rífà rífà gbogbo àwọn rífà gbogbo àwọn tíì gbogbo àwọn ozan a nírọ̀rùn fún yín from one place to another. They move from another country, from a country to another country. Láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè ní àná, ọkọ̀ ojú omi, a sì fi jẹ́ pé ní Áfíríkà, kọ́ntì tó láǹfààní sókú, àwọn kọ́ntì wọn ni Nigeria wà, nínú wọn ni Senegal wà àwọn kọ́ntrí tí wọ́n láǹfààní sí òkun tó tẹ pé òkun yìí wọ́jú wáyé ọjà àgbáyé ọkọjá lórí ẹ̀ wọn ò lè tàdédé kọjá kí wọ́n tẹ̀wọ́ wọ́n tàbí ẹ̀yọ́ èyí èjì pàtàkì tàbí wọ́n tó gbé e, wọ́n ta wọ́n tẹ̀wọ́ gbọ́dẹ̀ iye ọjà tí wọ́n bá fọ́ ọlọ́lọ́mọ yìí bá ń pa ń bẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ pé àwọn àyè mẹ́ta tó wà lórílẹ̀-èdè nàìjíríà ni wọ́n nítumọ̀ lórílẹ̀-èdè ni wọ́n nítumọ̀ ní state Lagos Port Harcourt Kano ọ̀kẹ́ náà tó ń bẹ àwọn mẹ́rẹ̀ wọ́n nítumọ̀ ibẹ̀ ni ó jìnà sí yàpọ̀ yàpọ̀ tó gbọ́dọ̀ jìnà sí state ọgbọ́dọ̀ ní yàpọ̀ tọ́ọ̀bá tí ń pọ̀ àwọn ẹrù tí pléèdì ò pé tọ́ọ̀kọ́ fún ọkọ̀ ojú omi wọ́n tó sọ́jì wọ́n fẹ́ kí ọjà àgbáyé ń kọjá lórí ẹ̀ wọ́n máa ń jajẹ wọ́n máa ń ga sókè nínú ẹ̀ South Africa wà nínú ìjẹta wọn lẹ́gbẹ́ sáàfàní àǹfààní yẹn díẹ̀ ní bíbí ìfanáì òun èé tó ṣùgbọ́n wọn bá ìfanáì sáwọn ara rí ẹ wọ́n mú ìgbé ni gbogbo ìyẹn lọ́lọ́run ní káwọ ní Nàìjíríà ṣùgbọ́n àǹfààní díẹ̀ láti ń gbogbo ọ̀pọ̀lọpọ̀ àǹfààní bẹ́ẹ̀ ká jẹ́ ń bẹ́ẹ̀ kò yẹ ká máa ṣe wàhálà táwọn àjẹ ṣùgbọ́n àwọn olórí wa wọ́n kó wa sí wàhálà wọ́n kó wa sí dáa epo ní àwọn bájú wọn gbogbo ohun tí wọ́n àgbáyé ti fi ń sí ọrọ̀ tí ń lọ bí 42 ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàtàkì wà ní ẹ̀kọ́ 33 wọ́n máa ń pè 32 ní Nàìjíríà ní ẹyọ kẹ́nẹ̀lá òun náà ti di jù lẹ́rí ọmọ ah ní Nàìjíríà ìyẹn wá làwọn lè jẹ́ ẹyọ̀ nínú ní àwọn fi ń sọ ṣùgbọ́n ọgbọ́n tá sí yóò Nàìjíríà ṣùgbọ́n ààlò sí àwọn ẹrin ọ̀sìn lábẹ́ sọ pé táàmà àwọn màálù fẹ́

ṣùgbọ́n síbẹ̀ náà à individual nílò nílò ṣe ọba ti wá lówó sí ọba ti lọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ lówó sí ti máa bòyá rẹ̀ kápítà ìjọba ọ̀fẹ́ sẹ́jọ́ ọ̀fẹ́ máa gba kápítà ọ̀fẹ́ máa gba táàkì lọ́rẹ̀ láti ọba ti lówó sí ó rí àǹfààní orílẹ̀-èdè ọba ti lówó lọ́sí wọ́n ta ọ̀lẹ̀ wọn lówó kọ́kú ní tí wọ́n ní oníbi 2000 acres kí lọ bẹ́ẹ̀ sí 2000 acres níbi lówó dé tí màálù hundred ló kó bẹ̀rẹ̀ tó jábó òfílẹ̀ láàrin sẹ́yìn ẹ̀ abo màálù hundred láàrin sẹ́yìn ó di one million mọ́ lọ́wọ́ yóò lé one million èlò lọ bẹ́ẹ̀ tàbí ọ̀tà epo ní àtẹ́rọ̀ fún ẹgbọ̀n ẹgbùn jẹ́ tó wà nínú ẹ̀jáde ẹ̀sọ́ ọdọ̀ owó ẹgbùn náà ni ó ní ọgbàdọ̀ owó àtẹ́rọ̀ fún yí wọ́n tẹ́ lọ́dọ̀ tí wá ó ti wọ̀ níbò mí ó ti wọ̀ ti pẹ́ níbò mí àwa fi wákàtí kan ju àwọn òkèlè láfíríkà bíi mali àti wákàtí kan jù wọ́n lọ àwọn kẹfẹ́ wákàtí kan jà wá lọ àwọn kẹfẹ́ wákàtí méjì jù wá lọ nínú wọn ni sòdíyà wà àwọn kẹfẹ́ wákàtí mẹ́ta jù wá lọ nínú wọn ni Dubai wà síríà wà ni wọ́n fi jù wá lọ àwọn akẹ́kọ̀ọ́ wákàtí máa ń jù wá lọ àwọn akẹ́kọ̀ọ́ wákàtí méje jù wá lọ Indonesia, Argentina, wọ́n ti táwọn èèyàn lọ ìsí jẹ́ àwọn èèyàn lọ kàwé dáadáa sí nínú ẹ̀fẹ́ sọ̀rọ̀ owó ìgbé ìdáhùn ẹ̀fẹ́ ẹ̀mọ́ sí Dubai pọ̀ sígẹ̀ wà sí Dubai fi jù wá lọ

ìgbà ọrụ òun wọ̀ ní Amẹ́ríkà yọ́ sọ fún ní yàgùnmí òun Amẹ́ríkà ní ìjọ sọ àwọn àwọn wà jẹ́ àtàtẹ̀ kẹ́lẹ̀ ní tàbí àtà àti ẹ̀ ọlọ́run bọ́ba

òṣùpá ó kó ẹ̀là òun lójú iná láàmà ní òṣùpù sẹ́lẹ̀ bí á àníkùbátà kárọ̀ ọ̀yọ́ nígbà mú kára mú kálùkù bá tẹ̀ lọ́nà lójú ayé àníkù gbàtí ó kọ́kọ́ sẹ́lẹ̀ àwọn sàdé sọ fún háà tí wèlé ìgbà tẹ̀lẹ̀ yéè ọmọ ànẹ́bì

dípò kí oṣù tó white, yọ wá rẹ̀ yọ rẹ̀ ó lè ọ̀rá mú kínkíní ó lè yẹ̀fẹ́ ní kọ́ntì kíkiri níbo mi yọ pọ́ tí ó mú tẹ́yẹn ń sọ náà bá tó bá ti ṣẹlẹ̀ ìlọ mọ́sálá ti rẹ̀ ní nẹ́fìlà ó ti ní bá ti rẹ̀ nẹ́fìlà rẹ̀ rákà méjì láàbì ṣùgbọ́n lórí rákà ọ̀ọ̀kan ìdúró méjì ìrùkú méjì ìforíbalẹ̀ méjì

gbogbo ohun tẹ́sẹ̀ Tẹ́kọ́lẹ́ máa ka orí tọ́lọ́wọ́n fún yí ẹ̀ẹ̀dẹ̀ kàátà. Àbíkẹ́ ọlọ́run bá tà á dá gbogbo wa ọyà orí tá a ti wọ́n yà máa tà lè ká dà kò dáwọ́ orí ti pọ̀ jù ó ti pọ̀ jù àti sí lọ́wọ́ bọ̀ ẹ máa ń lọ́dọ̀ rẹ̀ sí lọ́wọ́ bá ń jẹ́ mẹ́wàá máa lọ bá tiẹ̀ lọ di free ọba tí yá tí wá sí lọ́wọ́ bá ń jẹ́ mẹ́wàá máa lọ bá tiẹ̀ lọ di free síbẹ̀ náà láti lóde lọ́wọ́ وإن تعدوني نعمة الله لا تحصوها Ẹ̀bá lẹ́ máa gbọ́ orí táwọn ọlọ́run bá ṣe fún yí ẹ̀lẹ̀ káátá ìlàkà ìlàbẹ́ sọ̀rọ̀. Ìlàkà ìwà ti mú tó tó ètò ká sọ̀rọ̀ fi wọ́n gbọ́n tàn sọ. Ẹlòmí mẹ́rin pé tọ́ bá sọ́wọ́ gbọ́n kí lọ ń sọ tó sí ń sọ ẹni Allah òun sì sísọ Fáwà láàárá a fara sọ̀rọ̀gbọ̀ ìlànà ní kí ìwé jọ orílẹ̀-èdè wọ́n èé sọ Yorùbá gbẹ̀, wọ́n èé sí wọ́n tàbá tó jẹ́ láàbẹ̀ ọjà àrí àkóyí kàkùlétọ̀ àkóyí tàà tó lẹ́yẹ gbọ́ wọ́n sábà bá ní ọdún kàkùlétọ̀ how much how much àwọn àgbẹ̀ kàkùlétọ̀ lè lọ pé kí wọ́n kọ́ sílẹ̀ ìyẹn bá fẹ́ tajà ìnáwó ìnáwó ìnáwó

àgọ̀ French alàgọ̀ Haúsá alàgọ̀ wọ́n dàpẹ̀ ìdíyẹn wọ́n dàpọ̀ ìdíyẹn ní ti ó sì kẹ alàgọ̀ wọ́n wá kàwọ́ lé ẹ̀yí ọ̀rẹ́ yíwà àwọn ẹ̀wà tẹ́jẹ̀ ọ wà sọ ìdè mẹ́fà ọgbọ́n tàà máa dàpẹ̀ pé English Yorùbá Arabic yóò nà ara rẹ̀ Èèbọ́, ẹgbẹ̀ ojú sí Owó ọ̀gbí ìfòkọ́. Ẹgbẹ̀ Yorùbá láìlẹ̀ ẹgbẹ̀. Àwọn àdìgbé Yorùbá bọ́, àwọn àti èdè tiwa tiwa lọ́wọ́ ọ̀pọ̀. ojú àwọn ohun ọgbà àráyé wá ní mọ́ ń dùn wá gẹ́rẹ́ o tàbáfẹ́ abáráyé làmọ́ ìṣẹ́ báyìí àwọn tàbáráyé alọ́ọ̀rẹ́ ti ẹnìkan nínú àwọn ọmọ tí gbọ́n tó ń jẹ́ Yorùbá tí ẹ dákun fún wa lọ́mọ yín kan òun náà bá yá tẹ̀lé wa dọ́jà tí wọ́n bá wa ra ọgbọ ọjà tààrà yóò yà wá gan-an àwọn òdùtọ́ ti fi tìtìtìtìtì ọ̀yá ẹ̀kọ́ àti sọ̀rọ̀ àti tẹ́lẹ̀ ẹ̀kọ́ yóò yà wá bàjẹ́ ṣùgbọ́n ojú ti wà àbẹ́yẹ ní ọlọ́jà yá lọ́ra yẹ́ ọláwọ̀ orí ni pé èyí ń sọ̀rọ̀ ẹni tó ń sọ fún ní pé ẹni tí ọba gbé ìbọn tó bá rọ́rọ̀ agode agode agode agode wa ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yíè sí mú sí mọ́dá náà rẹ̀ ìdìdì fún ọlọ́dẹ́lẹ̀ ọmọ bá ti bí lọ ìdì lọ sọ ìdì ìdìlé epo bá rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ bá dẹ́bẹ̀ẹ́ ó só ìgbó sí wọn tó àwọn ọlọ́pàá ní ògbé ìbò ògbó sí wọn lọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́ ògbé ìbò dáadáa wọ́n ti gbé àpẹ́dà ìdílé ayé ìṣíṣá ilẹ̀ ẹ̀ta òkè wọ́n ti ní ọmọ alọ́gbẹ́ eléyìí máa dé búlẹ̀ ọba ti gbé ní máa sàwẹ́rọ wa fún wa owó ti máa lọ́wọ́ wàyí tẹ̀hún tún ní mọ́tàlá Orí ojú, tàbá fẹ́ mọ̀ bá ti wá tẹ̀ ṣe tàbá ń lọ ilé kájìjì jíjú tó wà lọ lé omi dédé o lè mọ orí tọ́lọ̀ ọba tẹ́kù lóòtù wá mọ̀ pé ah! tí yẹn bá pọ́ lójú afẹ́ẹ̀ká nẹ́bí sọ pé tí yẹn bá gbà fílá tọ́dọ̀ ọlọ́run bá alùjẹ́nà ọlọ́run bẹ rọ́rùn rẹ̀ ọlọ́run ọba tẹ̀tù wá tẹ́kù tó lọ gba ọ̀nà títí ẹgbẹ́ ọlọ́kọ̀ọ́yọ̀ ah! ọlọ́kọ̀ọ́yọ̀ lè yọ́ bàárẹ̀ inú gòtò ọlọ́kọ̀ọ́yọ̀ lè yọ́ bàárẹ̀ tí yẹn bá fẹ́ ṣáyẹ̀ kó tẹ̀ ọ̀rà sí láti bí ilé ìdí kẹ̀ǹgà mọ́tọ́lá ó wò gbogbo ìwọ̀n time ọ̀kẹ́ náà àbá àlọ́kẹ̀ ti kọwa lẹ́kọ́ yìí ó wá ti tréní ó gbé àga ó gbé àwọn kẹkẹ ó gbé kalẹ̀ ó gbé kalẹ̀ ó gbé kalẹ̀ ó gbé kalẹ̀ ó gbé mẹ́wàá sọ alájú ó ní atọ̀ gbogbo tọ̀ gbogbo wọ́n wá wọ́n fi áńkì di ojú ọdún tí ó sì tọ́ dáadáa bá tọ́ yìí tí ò ní fara tán sí níyàn wọ́n fún wa ní ẹ̀bù ẹni ìjábá jáde wá lóhun sí ilé tẹwà ibi tí wọ́n tẹ́yìn wọ́n di lójú wọ́n di àwọn mẹ́ta lójú wọ́n wá yìí wọ́n ti wá kó ogun ohun ihun bá sọ yẹn wọ́n ti kó kó lọ́lẹ̀ ìwọ̀n wá sí ọwọ́ ọ̀bà bẹ́ẹ̀ lè ń wọ̀ gbẹ́ lọ ń wọ̀ gbẹ́ káàkiri rí kiri títí ìyàwó àdá àpèjúwe nù púpọ̀ wá sẹ̀ tẹ́tẹ́ wọ́n sọ fún àpèjúwe ní abú rẹ̀ mọ́ wọn ọ̀bà ẹmú wò rí rẹ̀ tó fẹ́ ló dí rẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà tó wá gbòjú lọ́wọ́ rẹ̀ àbẹ́wò ni o tó jẹ́ bí náà àdẹ́wò tó nílé jù ti kẹta láwọn àfá mi ká àdẹ́wò àkọ́kọ́ ni mí ọmọ jẹ́ mùsùn àdẹ́wò tó ga jù àdẹ́wò ilẹ̀ kejì kọ́lọ́wọ́ ọmọ jù ogun ọmọ fún àdẹ́wò ilẹ̀ kẹta wá ní kọ́lọ́wọ́ gbòjú lọ́wọ́ yìí ọlọ́run dákùnmọ́ gbòjú lọ́wọ́ wa Alábòsí kàfà olùkọwọ́ bu orí ọlọ́run ọba tọ́wọ̀dé ìrìnàwó ọmọdé ni wọ́n máa tàbí gbogbo ọba èéjì láti ọ̀sán wọn ní pàwọ́ sí ilé ilé ìdìnlẹ̀ Olùfọwọ́ bo orí ọlọ́run ọba. Torí pé ibi táwọn ojú rò yẹn, àwọn orí ìfẹ́ ń bẹ tọ́lọ́run bá ti fún wa tẹ́ pé ó ní gbogbo orí ayé yóò lè rà, ó lè fọwọ́ rà. Ìbọn títọ́ máa fi kọjú tọ́ máa fi ń gbọ́ ẹ̀dẹ́ títí rẹ̀ wá sí lọ́sẹ̀. Nígbà tá yọ owó ẹ̀ lọ́jọ́ mẹ́ta ìdáfẹ́ lè fẹ́ ni wà. Ẹyọ ọ̀fẹ́ alásán. Wọ́n ní 450 naira, 450,000 tó ń ta ọ̀rọ̀ wọ́n lóun lójú lẹ́ ẹyọ̀ kan wọ́n wá ń dára àbára méjèèjì tàǹtù kókè máa fi jẹ́ etí yìí lọ tẹ́tẹ̀ tó bẹ̀ ṣe dítẹ́gbò lé lọ mọ́ o ṣùgbọ́n kò lè gbọ́rọ̀ mọ́ àfi kó lo kí níyẹn tó fi máa gbọ́ tó fi jọba tẹ́ra oṣù mẹ́lẹ̀ yóò lè máa gbọ́ dáadáa ẹyọ̀ kan làwa sì ní lọ́fẹ̀ẹ́ láti ẹ̀ka sí. ọlọ́run bọ́ bá lẹ́kọ̀ọ́ lá kó jẹ́ ká mọ orí rẹ̀ ní ìlàsì tó lọ́nà ní ìlàsì Bàbá ẹni oníkẹ̀ẹ́ ìlànà ìṣẹ́jú díẹ̀. Ká má máa dé ká má ṣèwádìí ẹ̀rù.

wọ́n bá ti fi ohun tó ń kó lọ́dọ̀ tí wá sí wọ́n máa rán wọ́n ń tó ohun tó omi ọlọ́ọ̀bá lọ́mọ ló fòye sí láti èrò pé mẹ́gábẹ́ẹ̀tì ti sẹ́nu ọpọlọ ó ti tó gbé ilẹ̀ bẹ́ẹ̀ yọ wà bẹ́ẹ̀ ó ní ọjọ́ ìfẹ́ mẹ́rin jù yóò fi kèfèrí o yóò sì jẹun tó ẹ̀kọ́ jà ní ọjà ní wọ́n jà ní ìwé ìkèfèrí náà